الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين والوالد فهو الحمد لله رب العالمين وتنكي رمضان تدني 1447 قبا ولاي قبا ولاي رب olúwa a máa lóore o gbogbo ṣe olóore tí a máa wá sí ní Ramadan náà ọlọ́nkò lọ́rọ̀ wá lọ́rùn ọwá gbà lẹ́sìn fún wa ọmọ wa ṣe lè ní agbàmọ́ fún wa níwòyá nánà lágbára wá yẹ̀dú pé gẹ́gẹ́ bí ìlànà ọlọ́run tó fi rán Ànábì sallallahu alaihi wasallam kíkó àwọn aláṣẹ wa náà wọ́n sì ṣe ń tọ́lọ̀ ní káwọn náà ṣe olúwa dúpẹ́ fún ọ olúwa dúpẹ́ fún ọ àmọ́ lóore o àmọ́ lóore o ní alẹ́ àná yìí ẹ̀yẹn tó dó lórí mùsùlùmí nàìjíríà bàbá wa sọ̀tọ́nù Sókótó ọ̀nà wọn kéde pé ọrùsù ọ̀dápọ̀ àwọn ìlú tí wọ́n ti rí ní nàìjíríà àwọn bàbá wa ọlọ́lá wa ọba lóòlọ́rin àwọn náà kéde bẹ́ẹ̀ ẹwọ àpẹẹrẹ dáadáa táwọn bàbá yìí ń lílẹ̀ wọ́n kéde wọ́n ní based on ìṣẹ́tọ̀ kan àwọn láti Sokoto àwọn bàbá yìí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ dáadáa gẹ́gẹ́ ọlọ́run bá gbẹ̀ nǹkan kà nǹkan ọmọ sọ̀kalẹ̀ ọ̀gá o ọlọ́run sáàsán gbogbo àwọn bàbá ìlẹ́sàn dáadáa o ńláwá àwá kọmáàdì pàwà náà rí àlò ńláwá náà lò àkásámú ká tó gbọ́ pé wọ́n kéde o gbogbo iná rí bẹ́ẹ̀ o èmi fúnra mi mo pé ọmọ ayáwá dáadáa ni ọ̀rà mi mo pè Dr. Murtala lórí fóònù pé bó ní ó bàbá ti ní wọ́n iṣẹ́ ti kan bàbá láti Sokoto náà ọlọ́run ti fẹ́ ní ìdáfún bẹ́ẹ̀ ní ìyá máa ṣe wù ọmọsà ṣe wọ́n fún wa gbá àwẹ̀ tí wá bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa ọ̀rọ̀ ń pa àwẹ̀ náà láàmà kà ní dárúsọ ara rọ̀ báyìí gbẹ̀ta bá kàná lọmọsàgbé wúlò wà ẹ̀rí ìtàgbìnra wa létí níwọ̀n bá láàárọ̀ wọn àdíta anábùwa Muhammad sallallahu alaihi wasallam anábi ni la yazalu nasu bi khayr ma ajjalu fitra àwọn èèyàn ní ẹ̀wọ̀n lè bó orí orí ni wọ́n wà ó orí ni wọ́n wà lópin ìgbà tí wọ́n bá ń tètè sínú àwẹ̀ lọ́dún ìgbà tán bá kéde ń ṣe gíní sínú ààrẹ ẹ̀dàkùn súnà nẹ́bì ní sọ̀dọ̀lọ́sọ̀dọ̀ bá bá ti rí pé oòrùn wọ̀ sáàdì ọwọ́ ọ bá ti rí pé oòrùn wọ̀ mọ́tún fi nǹkankan falẹ̀ má wá nǹkankan tó fi sẹ́nu kọ́nàbọ̀ ọ̀bá rí ó ṣe omi ràbí ọwọ́ tàbọ̀ wà nínú mọ́tò súnà nẹ́bì ní sallallahu alaihi wasallam àìgbéǹgbà bá délé ma lọ sínú ọba amúbẹ̀ ànábì ní oore wa ó máa pọ̀ sí ní lópin ìbátá bá se lẹ́wọ̀ torí náà ẹ̀kọ́ àárọ̀ yìí a máa tètè sí ẹnu ní o èèyàn bá ń gbáwẹ̀ ẹni ọba ní àtúnfẹ́ ah, lọ magribi náà ní bá láì mú tó fi sínú ìta bá lọ́dọ̀ àwọn àgbàlagbà bàbá tó ń revive rẹ̀ ọ̀dá ní masalasi wọ́n gbé tí ó ń kálùkú òfìsí ni wá ẹni ọlọ́sàn yóò ọsàn kan lò wọ́n mú yọ́wà mú méjì àbí mẹ́ta wá ẹni ọfẹ́ jẹ ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ kan náà tó yọ́wà kún kó méjì mẹ́ta kún ẹni onílàbídùn òun náà kò tiẹ̀ náà kún ẹjẹ́ ayé àṣà dáadáa yìí kò yíkò ṣẹ̀ṣẹ̀ dìgbà tí èèyàn bá lówó rẹpẹtẹ kò tó ṣe tọ́lọ́run ládàá pọ̀ ń bi kéèyàn ó jẹ́ pé oúnjẹ ti ẹlẹ́nìkan kọ́ fi sínú ládàá rẹ̀ pọ̀ púpọ̀ ànábìlò wíwẹ̀ sallallahu alaihi wasallam torí náà kìí ṣe excuse pé mo fẹ́ lọ sallallahu alaihi wasallam eléyìí náà láti wá bẹ gbogbo ẹ̀yin làdáni ìṣẹ́ ládálẹ̀ ṣe o ẹ̀yin ni ọrùn yín lọ́wọ́ wà o sẹ́mọ̀ pé òun wọ́ òun wọ̀ yìí àwọn èèyàn ní mọ̀ ẹlòmí ń bẹ nínú ilé rẹ̀ ẹlòmí ń ni kí wọ́n gbọ́ kí ni àdánù ẹ̀sì máa ń lọ́ra bọ́ bá ti wọ̀ ní ẹ̀tẹ̀tẹ̀ pé o ẹ̀bẹ́yìn náà bá ń ṣe bẹ́ẹ̀ ládáyẹ́pọ̀ ládáyẹ́pọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó wá ní ká máa yára sínú yìí tó bá ní kọ̀mẹ́mìlá máa jẹun lóòrùn bó ṣe làbídùn kan òun mi sí kọ́dà bó ṣe eh, òkèlè sẹ̀mó kan wọ́n náà fi ṣe pé mo fi ṣe súnà tàbí òkèlè kan ò lè kó bọ́ eh, kọ́dà bọ́ bá wá ṣe òun mi òtún eh, bá láàfíà wá fún súnà tàbí ní kí a máa jẹ sàárì pé àwa lágbára àwọn ìwárà bá àbájẹ́ sáré sí tí ó ṣe wá èyàn kọ ìlànà ní o ẹ̀lápẹ̀já fi hàn náà sọ́kàn kò sí bá mú sàárí aago méjì sàárí aago mẹ́ta sàárí aago mẹ́rin gbogbo ọ̀bá súnnà mú o kọ́dá sàárí aago márùn ọ̀bá súnnà mú lásìkò tí àwà yìí torí àṣùgbà káfíhàn náà kún o èèyàn máa máa jọsán o gbogbo lọ́rọ̀ jẹ́sàárì lọ́rọ̀ jẹ́sàárì ànábì òpé ọjẹ́sàárì lẹ́yìn tí àlìfájà rí bá ti yọ o àlásàárì jíjẹ́ ọ̀nà àlìfájà rí yọ àṣẹ ọlọ́run من الخيط wákòlú wọ́ṣọ̀bú hatta yatabayyana lakum thumma atimmu siyama ila al-layl olúwa ni ẹ máa jẹun ẹ máa mú tó wù yín láì àláàdì títí tí nǹkan dúdú ni ó fi yàtọ̀ fún funfun ìyàlùfájà yìí ní jẹ́bẹ̀ ò níbi iná ẹ̀yìn làdá ní iṣẹ́ yìí tún lò èèyàn mélòó kọ̀só ń jẹ mọ́ o èyí tọ́ ń jẹ lọ́wọ́ pàtí o bẹ́yàn bá jẹun lẹ́yìn tí ó dá lójú bá lùbájà ìtì wọ̀ yóò san àwẹ̀ ẹ̀dọ́n padà o ọjọ́ sán o ẹjá fi èsì o ẹ̀dàkùn ẹ̀yìn làdáni lẹ́ẹ̀kan sí àwọn ibi tẹ́ ti gbà ládáni ẹmọ́jọ dẹ́sẹ̀ sí lọ́rùn o ẹmọ́ pè wọn kó tó di bá lùbájà yíyọ ẹ̀sìn má lọ ìrun pípè lára torípẹ́yìn làwọn èèyàn máa retí dáa bàbá làdáni ò tí pèrún torí náà gbé tó ń kálukú wá bá ṣe ní àwẹ̀ yìí tèyítà ń ṣe káwẹ̀ tó dé tèyítà ṣe lẹ́yìn هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه ẹ̀rí lónìí lónìí nílọrin o nílọrin làwí o Eh, àṣùbá wọlé ní 549 ẹni tààgò mẹ́fà kú ìṣẹ́jú mọ́kànlá lórí áàpù tèmi ní tí ń wo ìwọ́lé ní áàpù mi o <coughs> àmọ́ eléyìí náà àti máa lò dáadáa káwò tó dé a ma wá kìlọ̀ fúnra wa pé ẹfàyé mistake kalẹ̀ àwọn tó ṣe áàpù yìí náà wọ́n gbìyànjú ni má jẹun bí 549 o èyí wọ́n bá ti ń kú bí 10 minutes 10 minutes dáúnjẹ dúó kò pé ah, àìbá má bóyá ọ̀sẹ̀ mistake àdán èyí wọ̀n sí ọ ní kankan inú hadithu anas radiyallahu anhu tó gbà wá látọ̀dọ̀ zaid bin thabitin radiyallahu anhu زيد بن تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم ثم قام إلى الصلاة قلت كم كان بين السحور بين الأذان والسحور قال قدر خمسين آية زيد بن ثابت نيم الله lo الله النبي صلى الله عليه وسلم يقول e ko máa fáwọn èèyàn sáàrì yẹ ọgbà ládá ń fún wọn ní sínú ọgbà ládá zaidu ní mọ̀lọ́ bá nábi nílé rẹ̀ zaidu ìgbọ́lọ́ ànábi o sọ́lá àjẹ́gbà nábi ìbáìtì rẹ̀ ní wà jẹun ní mọ̀lọ́ ta jẹ sàárì tán nábi sì jáde ọlọ́ kí kásùbá fún wa anásì òṣojú tèmi ẹ̀yìn ló ṣojú láàrin pẹ́ jẹsàrì tán àti pà mẹ́bí lọ kírun tẹ̀wí bí àfo ìṣẹ́jú mélòó ní ń bẹ láàrin rẹ̀ àṣẹ ìlú ní kọdùrù hamsina àyà a ó tó ń tẹ́yẹ ka 50 àyà àyà kùránì versus kùránì tẹ́yẹ ka 50 rẹ̀ قال الحافظ بن حجر رضي الله عنه أفاق الإمام ابن حجر رحمه الله قلني خمسين آية 50 verses تزيد وي قلني متوسطة لا طويلة ولا قصيرة يعني pé آية tí ó gùn tí ó sì ṣe kíni tí ó kúrú آية tí ó wà láàrin méjèèjì ni ó tó kéèyàn ka 50 láàrin pa nẹ́bí jẹsà ìdán sọ̀lọ̀ sọ̀lọ̀ àti pé ọlọ́kẹun Ibn Hajar ní lábà pí á wádá sàrí à tí è sí iṣẹ́ ìtẹ́yàn sáré ká àbí ìtẹ́ ń lọ́ra ká àwọn alfáà ní gbogbo rẹ̀ bá bá gbé síṣẹ́jú lónìí wọ́n minutes láti pé kọ̀ láìfí ní àbá wo pé kọ fàyè ìṣẹ́jú díẹ̀ kalẹ̀ ọ̀stọ́pù oúnjẹ ọ̀gbá ìkọ̀rá nìrẹ̀ ọmọ ké yọ náà rí kàmsí náà áyà ké borí ké jù bẹ́ẹ̀ lọ èyí ń dáa ju kí èèyàn wá máa jẹun ní ẹ̀yìn alifájàrí ọ àmẹ́ rí dandakọ́ o dandakọ́ ni kéèyàn ó fi ogún ṣẹ́jú ṣẹ́jú mẹ́wàá kalẹ̀ o ẹ̀yàn bá dá lójú gbá ọdẹ́mi lójú lẹ́yìn áàpù mo tún máa alifájàrí wò olúwa ló lè máa jẹun títí tí àlùfájà yóò fi ṣe kíni yóò fi yọ هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وإياكم